الحمد لله الحمد لله المنعم الذي جعل كمال نعمه في جنته وجعل جنته مأوى للمؤمنين المتقين والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى وتمسكوا وتمسكوا بهدي النبي صلى الله عليه وسلم عليكم بالعمل الصالح فإن النجاة كل النجاة العمل الصالح بعد الإيمان بالله ونسأل الله عز وجل يجعلني وإياكم من الذين سيرحمهم الله بإدخالهم جنته دار النعيم دار الرحمة أعد الله تعالى للمتقين المؤمنين الجنة عباد الله حقيقة وهي موجودة الآن قد خلقها الله تبارك وتعالى وهي في السماء السابعة قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرض السماوات والأرض أعدت للمتقين جعلكم الله وإيايا من أهل الجنة وهو على ذلك قدير أدوك فهم ولهم وباوا ولهم وباتا أدوك فهم هناني أباو ندرا وباتي ومن فيني تباو سنو يكيري nílé ayé ń bí àbíkẹ̀ rẹ̀ ń jọ alkiyama ó ṣe ní ààyè kan tó jẹ́ pé gbogbo ìdẹ̀ra gbogbo gbádùn ó parí síbẹ̀ ó wá ṣàdéhùn pé gbogbo ẹni tó bá ti ní ìgbàgbọ́ sóhun nìkan tó sì ń ṣiṣẹ́ rí àwọn ni òun ó kó síbẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam kọ́bọ̀ wọn rálẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ aṣẹ́rọ aláìláha ilọ́láhù àdáwùlá ṣaríkàlá a ń jẹ́rìí pé kò sọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ ṣẹ́sìn wà lẹ́yìn ọlọ́run wa anna muhammadan abduhu wa rasuluhu anabuwa muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ittaqullaha ta'ala ẹ̀yin arúsìn ọlọ́run ọba wa ẹjẹ́ alọ́ lè sàlékún bẹ̀rù ọlọ́run ọba wa ká di ẹ̀sìn wa mú ká sì máa ṣiṣẹ́ rí ká nígbàgbọ́ sí ọlọ́run ọba wa Allah ká mọ́ gba nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ọba lẹ́ni tá a máa sìn àbẹ́ni tá a máa wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹ̀ ọlọ́run ọba nìkan lọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn wa òun nìkan lọ́lẹ́tọ̀ sí ìmọ̀ wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wa nítorí pé òun nìkan náà ló dá wa gbogbo tá a sì ń fẹ́ kò sí lọ́wọ́ ẹnìkan kan àfi lọ́wọ́ ọlọ́run àti dáàni tí wá pè àpèkọ fún èèyàn téèyàn fi máa wá nǹkan míì káàkiri lẹ́ni tí ó máa sìn àbí téèyàn máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ kọ́lọ́mọ́jọ́ ọkọlọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alìjánná ẹ̀rí alìjánná táwé ààyè kan ni dáàrù na'im ilé dẹ̀ra ni lẹ́yìn bá ti wọ́bẹ̀ kò sí wàhálà fún yàn mọ́ gbogbo tí èyàn bá ti ṣe kí ọlọ́wọ́n bá láà tí ó sì fi àánú rẹ̀ tó fi gbà lọ́wọ́ yàn èyàn ti dọ́mọ alìjánná alìjánná táwé ilé dẹ̀ra ni ọlọ́run ó ti kọ kalẹ̀ kìí pé ọlọ́run padà ọlọ́run ti kọ àlìjẹ́nà kalẹ̀ ọlọ́run bá ti wá síbẹ̀ ní ibùdé sí gbogbo àwọn kọlọmọsá sínú wọn ọlọ́run ṣe ibẹ̀ ní ibùdé sí gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run kọlọmọsá sínú àwọn olùbẹ̀rù rẹ̀ ọlọ́run wasari'u ila magfirati min rabbikum ẹ tètè yára ẹ sáré lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ bẹ̀ ẹ sáré lọ́sọ́dọ̀ rẹ̀ kó sàmójúkò fún yín gbogbo gbà ní kẹ́ máa bẹ̀ kó sàfìríjì yín kó sàfìríjì yín gbogbo gbà ní kẹ́ máa sáré lọ́dọ̀ rẹ̀ wa jannatin arduha as-samawati wal ẹ sì sáré nínú àwọn tí wọ́n máa ṣiṣẹ́ àlìjánà ẹ máa wá àlìjánà tọ́lọ́wọ́n bá aláàkọ́ kalẹ̀ gbogbo sáàlì jẹ́nà tó bá ti yọjú ẹ má ma gbẹ̀yìn bẹ̀ wọ̀sáàrì ọ̀ ọlọ́wọ́n bá ní ẹ ma ṣe competition ọlọ́wọ́n bá ní ẹ ma sáré láti wà alìjẹ́nà alìjẹ́nà wo arduha ọlọ́wọ́n bá ní sẹ́ rí ẹ̀bù rẹ̀ samawatu wal ard ẹ̀bù rẹ̀ ẹ̀bù rẹ̀ lásán ọlọ́wọ́n bá ní ọ̀fẹ́ bí sánmà tilẹ̀ alìjánà ọ̀fẹ́ gan níbo lọ́wà ọwà lókè sánmà fi sánmà ìsáàbìà ní sánmà ilẹ̀ keje ni ọlọ́wọ́n bá aláàgbé sí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa jannatin ardu as-samawati wal ard u'iddat lil muttaqin ọlọ́wọ́n ní àti àti pàálẹ̀sẹ̀ ọlọ́wọ́n ti pèpè rẹ̀ kalẹ̀ àmọ́ àwọn lè mutakin àwọn tán kọ́ ayọ̀ ọlọ́run ọba ni wọ́n níbẹ̀ olùbẹ̀rẹ̀ ọlọ́run nìkan ni ó wà ní àlìjẹ́nà ọlọ́mọsá ìfàwọ́ náà sínú wọn ayà yìí jáàmà pé àlìjẹ́nà wà ó sì jáàmà pé ọlọ́run ọba ti dá kalẹ̀ kìí sí pé ọlọ́run ó tẹ̀sẹ̀ dáa gbogbo gbádùn àti gbogbo nǹkan tí máa ń jọyàn lójú nínú gbádùn ayé gbogbo ẹ̀ bó ṣe pọ̀ àtèyí tí a ti rí àtèyí tá a rí àtèyí tó ti dé àtèyí tó ń bọ̀ nínú àwọn gbádùn ayé gbogbo wọn pátá wọn máa lé ìgbádùn àlìjánà wọn ní bá ìbádàlá ẹ̀yàn rúsùn ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́run bá ní ẹ̀mí kan ọmọ ẹ̀mí ma ń rí tọ́jẹ́ pé máa kó dùnú bọ́kàn ni ọlọ́run ọba ní mo ti pa á lẹ́sẹ̀ kalẹ̀ nítorí mo wá pa á lẹ́sẹ̀ kalẹ̀ yẹn àwọn nǹkan dùnú yẹn fala ta'lamu nafsun ẹ̀mí kan ò mọ́ ọlọ́run ní jaza'an bima kanu ya'malun yóò máa jẹ́sàn fún gbogbo àwọn tó bá ṣiṣẹ́ àlìjẹ́nà ìtumọ̀ ẹni pé àlìjẹ́nà náà kò ṣeé wọ̀ pẹ̀lú ẹnu lásán ọlọ́run jáwọ́ àlìjẹ́nà ọlọ́run jáwọ́ àlìjẹ́nà ọ máa sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ lẹ́yìn náà kò sì máa ṣiṣẹ́ àlìjẹ́nà láì bẹ lọ́wọ́ bá àánú rẹ̀ òun náà ràn án àfikọ́ pa méjèèjì papọ̀ tọ́lá anábì tó sọ́wọ́n sàábà níjọ́ kan pé tánàbì ní láyìn yadkhula ahadukum aljanna illa bi rahmatihi ẹnì kan lè dáwà àlìjẹ́nà pẹ̀lú iṣẹ́ rẹ̀ àfikọ́ lọ́wọ́ sàánú yàn wọ́n ní wala anta ya Rasulullah wọ́n ní àti wọ́n náà ṣe iṣẹ́ tẹ̀ wọ́n náà bá aláàkó fi àánú rẹ̀ kún fún mi ìtumọ̀ ẹni pé ọmọ ṣiṣẹ́ àlìjánà ọmọ ṣàdúrà ọmọ ṣàdúrà kan máa béèrè àánú ọlọ́run ó sì máa ṣiṣẹ́ àlìjánà méjèèjì lèyàn máa kó papọ̀ méjèèjì ọlọ́mọṣàjọ́ ọrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa قال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال الله عز وجل النبي الله بان سورين حديث القدسي النبي الله ني اعددت لعبادي الصالحين مودي قالسي kalẹ̀ fún àwọn ẹrú mi àwọn enire ma la aynu ra'at intodu kan oriri wala udhun sami'at ìròyìn ìròyìn ìkẹ́ àti ìgbádùn tí etí kan gbọ́ rí wala khatara fi qalbi bashari lẹ́yìn náà ọkàn kan òróró ẹ̀rí wípé irú gbàdùn báyìí mo ti rò ó rí ìtumọ̀ ẹni gbogbo ìdẹ̀ra tá à ń rí ilé ayé àti gbàdùn tá à ń rí ilé ayé tí ń tẹ́ báyìí òun náà ni nínú ìgbádùn inú àlìjánná kọ́lọ́mọ́sà síwá lọ́mọ àlìjánná ìbádàlá lẹ́gbà ti là wọ́n kó ń bẹ̀ ọlọ́mọdé àfẹ́mí náà àtẹ̀yìn náà sínú àwọn tọ́lọ̀ wọn làkú ń bẹ̀ tí wọ́n bá ti wá kú ibi afárá ta wí tí wọ́n bọ́ sí òdì kejì lọ́hùn wọ́n máa wá wo àlìjánà lọ́ọ̀kan wasiqa alladhina taqaw rabbahum ila aljannati zumara gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wa futihati abwabuha ọlọ́wọ́n bá ní á sílẹ̀kùn àlìjánà fún wọn wà kọ́lá lámù khasanatu ha àwọn tí wọ́n ń sọ àlìjánà náà màláíkà wọ́n mọ̀ wá sọ pé salamu alaikum àlàáfíà kọ́ mọ bẹ́yìn o àwọn kan bẹ nínú jahannam àwọn kẹfẹ̀rí wa mẹ́ àwọn mùsùlùmí òdodo tí wọ́n ṣẹ́ bọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ ńláńlá gbangba tí wọ́n ṣe wọn ò túbá ọlọ́run tíbtùm ọmọ dáfẹ́ ìbáyìí ẹ̀yìn ọ̀tọ́náwò fadkhuluha khalidin ẹ máa wá wọnú àlìjánà náà lọ bẹ́ẹ̀ sí ń wọ́ bẹ́ẹ̀ lọ́nì ẹni jáde mẹ́mọ́ o bẹ́ẹ̀ sí ń wọ́ bẹ́ẹ̀ lọ́nì gbére ní o ẹnìkan nílé yín kó mẹ́ o ẹ máa wọ́ bẹ́ẹ̀ lọ ẹ máa wọ́ bẹ́ẹ̀ lọ kọ́lẹ̀ mọ́sàfíà sínú àwọn tí ikú ikú ikú ọlọ́run sọ di àgbò ọlọ́run wá ní yá ahlal janna gbogbo ẹ̀yin tẹ́ wà nínú aljanna àtàlẹ́múnà hádá ìjẹ́ ma ìtọ́wà ńlẹ̀ wọ́n gbogbo wọn ma rí torípé inú wọ́n tí ń dùn mẹ́sẹ̀ wọ́bẹ̀ wọ́n ní gbogbo àwọn làwọn rí ìjẹ́ ma tọ́wà ńlẹ̀ yìí wọ́n ní ikú ni ọlọ́run ti fi mọ̀ wọ́n pé ikú lọ́wà ńlẹ̀ yìí ọlọ́run wá pàṣẹ pé àgbò náà ya'muru Allah tó ti bá ọlọ́wọ́n pàṣẹ pé kí wọ́n dùn ní wọ́n sì dùn báyìí ọlọ́wọ́n bá ní ikú mọ́dú yẹn o ya alẹ́ljanna ẹ̀yin tẹ́ wà láljanna khuludun bila maut ẹ̀ ní kú mọ́ o ikú tí wọ́n pa yín náà mo ti parí ìgbádùn yẹ kìí ti gbádùn tí èèyàn máa ń ronú pé eh, ìjọ kan ní oṣù tán o ìjọ kan ní ikú oṣù dé o tàbá gbàgbàgbà tàgbà tán tàbá padà yá ikú ọ̀padà pa wá ọlọ́run bá ní ẹ̀ ní kú mọ́ bẹ́ẹ̀ sì máa bá lọ títí nù títí náà òsẹni tó máa lẹ́yìn ọlọ́run ọba wa ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ní inna lil muttaqina mafasa ọlọ́run ọba ní gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run ọba wọ́n ní ọlà àwọn ti hada ikọ̀ wa anaba ọlọ́run ọba ti fi ọgbà ńlá kan wa anaba eríṣiríṣi àwọn èso lọ́wọ́ ń bẹ́ẹ̀ àwọn èso tá a wí ìdáníyà kìí ṣe pé wọ́n lọ́sẹ̀sẹ̀ máa lọ lè wá èso èso tó bá ti fẹ́ jẹ tó bá ti wọ́ lẹ́mí èso gan ní ó gbèrè wá bá ọ ọkàn mọ́ báyìí lọ́mọ jẹ́ lọ wọ́kàwà ìbà àtàrọ́bà ọlọ́run bá ní àáfún ọláwọn obìnrin àwọn ọkùnrin tó bá bẹ̀rù ọlọ́run tí wọ́n sì síná àáfún ọ ní àwọn obìnrin tọ́dé pé ìgbáyà wọn ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ni kìí sàwọn tọ́dé pé ìgbáyà wọn ó ti wálẹ̀ àtàrọ́bà gbogbo àwọn táwí ọmọdún kan náà 33 years ọmọdún 33 years ní gbogbo alálìjánà àní dàgbà sí ìyàmá bá ṣe wà ní wàká àsàndì hákọ́ ọlọ́wọ́n bá ní àfún láwọn kọ́ọ̀fù tí wọ́n máa fi mú mi gbogbo omi tó wà omi tó mọ́ ni la yasma'una fiha lagwan wala kìdzábà wọn ní gbogbo púpọ̀ ìyá mi kú bàbá mi kú ẹnìkan lásìdẹ́ǹtì ọlẹ́nìkan wọn dákú gbogbo àwọn ìgbọ́kùgbọ́ tẹ́yìn máa ń gbọ́ tínú yẹn fi máa ń bàjẹ́ nílé ayé kò ní sí gbọ́kùgbọ́ lọ́hùn lẹ́yìn náà ibi àfihàn yẹn ọdún mẹ́ta lẹ́lò ń bẹ̀ tí wọ́n wà mú yẹn kó mẹ́ lẹ́yìn ọdún kan kò sí rọ́ńbẹ̀ òdodo nìkan lọ́wọ́ ń bẹ̀ jaza'an min rabbika ata'an hisaba ọlọ́wọ́n bá ní eléyìí ní ẹ̀san ẹ̀san látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín ẹ̀san ẹ̀bùn wọ́n ni wọ́n fi kọ́ gbogbo ẹ̀ wọ́n ní gbogbo àwọn àwọn koríko tọ́wà láti jánà zafaran àwọn fúláwà olóòórùn ò ní gbogbo ẹ̀ wọ́n ní gbogbo àwọn òkúta òkúta àwọn yẹ̀ẹ̀pẹ̀ tó wà lálìjánà lóòlò gbogbo ẹ̀ pátápátá yọ́ọ́dà gẹ́gẹ́ bí àlúùlù àwọn nǹkan nǹkan diamond tí wọ́n máa mú láti inú ilẹ̀ tí wọ́n máa jọyàn lójú ìbádọ́lá ẹ̀yìn olóṣùn ọlọ́run ọba wa wọ́n ní gbogbo àwọn tó wà lìjánà alùjánà ti suratuhum ka surati adam fọ́tọ̀ nábì adam ní gbogbo ó gbé dìde fọ́tọ̀ nábì adam ìlà gbé dìde bọ́lọ̀ ti dá nábì adam ó ṣe ga tó gbogbo ó ṣe ga nìyẹn wọ́n ní wa jamaluhu ka jamali Yusuf wọ́n ní ẹwà tọ́lọ́wọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa yọ́dọ̀ ẹgẹ́ bí ẹwà tọ́lọ́wọ́ fún anabi Yusuf ibadallah afawa Jabir bin Abdullah wala anabi sọ fún wa pé inna ahlal janna anabi ni gbogbo àwọn malijanna yaakulun wọ́n ma jẹun yaakuluna fiha wa yashrabun wọ́n ma jẹun wọ́n ma mu wala yatifulun àmọ́ wọn ò ní wọn ò ní hakẹlẹ̀ ńbẹ́ wala wọn ò tọ̀ kò sí tọ́lẹ̀tì láti janna kò sí wala yatagawwatun wọn ò yàgbẹ́ kò síbi tẹ́yàn yàgbẹ́ sí ńbẹ́ a sì máa jẹ a sì máa mú wàlá yẹmù takitun lẹ́yìn náà ní fakúnbẹ̀ wà nǹkan kí nǹkan tí ma ń jáde lára wa tàbá jẹun tán yẹ kò dé sírò lálìjánná kọlù fama bá lùtọ́ àm àwọn sàábà wa bí anábì pé ah, nígbà wọn jẹ tí wọ́n mú níbo ló ń jẹ náà wọ́n kó rá sí lójoojúmọ́ ni sì ń jẹ lójoojúmọ́ ni wọ́n mú anábì ni ah jùsáhùn jùsáhùn wàrọ́ṣahùn kàrọ́ṣe lùmẹ́sìkì oúnjẹ tí wọ́n jẹ lóòótọ́ wọ́n jẹun àmọ́ atẹ́gùn kan máa jáde lẹ́nu wọn yóò máa rùn bí alimisiki pàfọ́ọ̀mù alimisiki atẹ́kùn tí ń jáde òun náà ni oúnjẹ tí wọ́n jẹ tí ń jáde padà bí atẹ́gùn yóò kàn máa jáde yóò máa wá rùn bí òórùn alimisiki lẹ́yìn náà wọ́n máa sọ ẹ̀gùn òógùn wọn yóò máa rùn bí alimisiki atẹ́gùn tí ń jáde àti òógùn tí wọ́n ń sẹ́yìn ló dípò ìtọ̀ àtìgbẹ́ wọn ò ní yàgbẹ́ wọn ò ní tọ̀ ìbádọ́lá ẹ̀yẹrúsìn ọlọ́wọ́n bá wa àlìjánà táwa wí jama àwọn odò oríṣiríṣi ọmọ wa sàn bẹ́ẹ̀ ẹrùdù kan yọ máa sàn kàlẹ́bà ni abiyad wàrà ni bí sí ń sàn yẹ ẹ̀mọ̀bọ́dọ̀ bá ń sàn wàrà ni ń sàn yẹ yọ wà funfun pin kàlùkọ́ kan máa mú kọ́ọ̀bù yọ máa mú wájú rẹ̀ náà ni lẹ́yìn náà ẹ̀tùn odò míì tí yọ máa sàn omi omi tọ́mọ lólo èèyàn máa mú yọ máa mú lásìkò tọ́ba wù lẹ́yìn náà àwọn odò kan yọ máa sàn khamrun wọn ni ọtí lọ́wọ́ ń bẹ̀ àmọ́ kì í sọ títí ayé tí máa ń pààyàn orúkọ rẹ̀ kàn papọ̀ ní ìtí ń bẹ nínú rẹ̀ ọ yàtọ̀ síra wọn lẹ́yìn náà asalóni ẹ̀tùrí odò míì wọ́n pọ̀n lẹ́súrẹ́sú wọ́n ní bí ṣe lọ tó ń lọ wọ́n sọ fún gbéṣẹ́ rí ìdí lọ oyin ní sànyẹ̀ oyin ẹ̀ ní bùkátà ti kẹ máa gùn ọ̀pẹ́ kẹ tó mú ilé kẹkẹ máa bú yín kẹ máa lá oyin lọ ni àti gbogbo àwọn ìgbádùn míì tó tún wà ń bẹ̀ tí ọlọ́run ọba aláṣọ ọlọ́run ọba ní fíhà mawdu'a àáfin láwọn àwọn cups àti tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá mú lọ báyìí tí sì máa sẹ́yìn lè máa fi sí aha muminan ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ àti gbé kalẹ̀ fún yín síbẹ̀ wọn na márùkùn àáfin láwọn láwọn pílò oríṣiríṣi tẹ́ máa fi rọgbọ̀kú tẹ́ máa fi sùn mọ̀sífúfà àṣẹ́tì pílò náà pílò ọlọ́run ròyìn pílò náà lìtẹ́nà pílò dáa púpọ̀ ara gbádùn ayé ní kíyàn máa fi pílò sùn kọ́ máa àwọn rọ́ọ̀gì tá a tẹ̀kalẹ̀ fún yín tẹ́lifẹ̀ ẹ̀ máa tẹ̀ nínú ilé ọ̀gá ńlẹ̀ ni àwọn ọlọ́run ọba àti tẹ̀kalẹ̀ fún yín ọlọ́run ni wa yasqawna fiha ka'san kana mizajuha zanjabila a máa wá fún yín ní àwọn omi kan omi tá ti mix pẹ̀lú zanjabil zanjabil ni ataalẹ̀ èyí tí àwọn máa fi ń sógun jẹ́jẹ́ ẹ̀dí mi tá a máa ń lọ tá a máa mú yẹn àmọ́ zanjabil tọ̀dọ̀ ọlọ́run oyé ọ yàtọ̀ síta yìí owó kọ́kàn papọ̀ ni ìtọ́wọ́ àánú ẹ̀ yàtọ̀ síra wọn ìbádọ́lá ẹ̀yẹrú sin ọlọ́wọ́n bá ha fi aṣìjáàrùn igi eríṣiríṣi lọ́wọ́ mbẹ̀ èyí tọ́lọ́ fi ṣe design síbẹ̀ èyí tọ́lọ́ bá alágbèkalẹ̀ tá a máa jẹ́ mbẹ̀ wọ́n ní abẹ́ ìbòjì igi kan nínú àwọn igi tọ́wọ́ láti jẹ́nà yẹ̀sẹ̀rọ̀ rọ́ọ̀kìbù fi ìdí lè ha ní àtẹ̀sánà lóyìn bá rìn lábẹ́ ìbòjì yẹn èyí wọ́n rìn ọgọ́rùn ọdún tá a máa gbádùn náà lè jẹ́nà ọlọ́run àbẹ̀wọ́ pẹ̀lú agbára rẹ̀ mọ́sẹ̀ ọlọ́mọsàfíwá sẹ́kọ̀ọ́ngẹ́ ọlọ́mọba kọ́sàánú wa iṣẹ́ àlìjánná kọlọ́mọsàjọ́wọ́lọ́ wa lọ́rùn fásitẹ́kifirullah innahu wal ghafurur rahim alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ma wala ashhadu an la ilaha illallah wa la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ayyarusna rawaba wa min tọwáfù alwulidan nínú àwọn ìgbádùn tọ́lọ́wọ́n fi sún alìjanna ó náà ni pé ọlọ́wọ́n bá aláà yóò fún àwàtàwà lálìjanna ọlọ́wọ́n fún aláwọn ọmọ kéékèèké tá máa bá ṣeré àwọn ọmọ kéékèèké tá wí yìí bàbá rí wọn lọ́ọ̀kan báyìí inú yóò sì máa dùn ọlọ́ni wayatufu alayhim wilidanu mukhalladun ọlọ́run láfún aláwọn ọmọ kéékèèké ṣẹ́rí ìdẹ̀ra lé ayé àti ìgbádùn lé ìdẹ̀ra wọn ò pé láti jẹ́ náà ọlọ́run dáwọn ma kéèkèé fún wa tó jẹ́ pé wọ́n àmàrà wọn sẹ́ wọ́n ma bá wa ṣeré la hararata shamsi wala barida shadida inú àlìjánà kò sí òrùn òrùn onímú kò sì sí òtútù tí ìmọ̀ ní nílá yóò kú ní wípé òrùn yọ tí ń tàyàn la kò sóòrùn lálìjánà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní muttaki'ina fi ala al gbogbo àwọn màlìjánà wọ́n rọ̀gbọ̀kú lérí àwọn ibùsùn wọn àbí àga àgbántara tẹ́yìn máa fi nàfà ájì yẹn ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ pátápátá ńlá sẹ́ẹ̀tì fún wọn wọ́n wà rọ̀gbọ̀kú ń bẹ̀ wọ́n máa gbádùn bẹ̀ la yarawna fiha shamsan wala zamharira la yarawna fiha shamsa ọlọ́wọ́n bá ní òrùn oníyọ òrùn oníràn wala zamharira lẹ́yìn náà ni òtútù la kò ní dọ́dọ̀ àwọn ibadallah ẹ̀yàn rúsan ọlọ́run ọba wa gbogbo ntọ́ ọba ń rò pé ọfẹ́ràn ọláìkì ẹ̀ yóò dùn mọ́ tọ́lọ́run bá ṣe fún ọ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ pátápátá lọ́ọ̀bà lálẹ́ jẹ́dá ọlọ́run ọba ní lahum ma yasha'una fiha ọlọ́run ọba ní gbogbo táwọn yẹn bá ń fẹ́ gbogbo tọ́ba ti wọ́ tọ́ba ti rò lẹ́mí ọlọ́run ni ọwà ń bẹ̀ pẹ̀lẹ́ mú ọlọ́run ọba ní lahum ma yasha'una fiha ọlọ́run ọba ní gbogbo táwọn bá ń <laughs> gbogbo ètò wa ń bẹ̀ wọ̀làdẹ́yìn náà mazid ọlọ́mọ lẹ́yìn ìgbà tá a ti kún ìdẹ̀ra síbẹ̀ rẹpẹtẹ yìí a tún wá fún yín ní àlékún ìdẹ̀ra kan àlékún oore òun ju gbogbo ìdẹ̀ra tó wà ní àlìjánnà lọ kí ni ìdẹ̀ra náà wọ́n nazaru ilà wajhi illahi al-karim òun náà ni pé ọlọ́wọ́n ọba yóò fẹ́ra rẹ̀ àwọn tó wà nínú àlìjánnà wọ́n ní tí wọ́n gbádùn lọ́wọ́ tí wọ́n ń gbádùn lọ́wọ́ wa yunadi munadi látòkè sámà ya ahlal janna ìnàdàkùn minallahi maw'ida ọlọ́run ọba ó ní àdéhùn pẹ̀lú yín ọlọ́run ní àpọ́tímẹ́ntì pẹ̀lú yín maw'ida ọlọ́run ní àdéhùn pẹ̀lú yín lan tukhlafu ẹ̀ẹ̀sì ní sáláì má dọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní wọ́n kàn rí àwọn ẹyẹ kan tí wọ́n sì dé ẹyẹ wọ́n sì dé sínú àlìjẹ́nà àwọn ẹyẹ yìí dẹ̀ gẹ́gẹ́ rànkúnmí ni wọ́n sì ń balẹ̀ báyìí níwájú kálukú kálukú ọmọ gun ẹyẹ náà àwọn ẹ̀yẹ́ wa gbé wa wọ́n ma wa gbé wa lọ akàmà lọ akàmà lọ níwà jẹ́nà títí tá fi dé àyè kan tàbá dé àyè náà àwọn ẹ̀yẹ́ wa jákàlùkú kalẹ̀ a ma wa wo gbogbo tó wà mẹ́ pé ha àyè eléyìí ó tún dàgbé tàwà mẹ́ lọ a ma wo ilẹ̀ rẹ̀ a ma wo kẹ́ a ma wo lẹ̀ a ma wo kẹ́ a ma wo lẹ̀ gbogbo ìdẹ̀ra tó wà mẹ́ a ma rí wọ́n ni ọ̀yẹ̀kúlùlọ́ wọ́n ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá yóò wá sọ fún àwọn tó wà láti jẹ́nà ìpé kí láwọn ẹrù mi tún fẹ́ wọ́n láwọn tó wà láti jẹ́nà wà ní yàrò bánà ọlọ́wọ́ bá wà alam tubayyid wujuhana wọ́n láwọn bá ó ti fi mọ́lẹ̀ sójú wa wa tudkhilna wọ́n ní ní ìmọ́lẹ̀ lákọ̀ọ́bàdé wọ̀yẹ̀kúùl assalamu alaikum wọ́n kà gbóhùn náà ni bí mọ́lẹ̀ yẹn ṣe dé báyìí wọ́n kà gbóhùn kí ni òun náà sọ assalamu alaikum aláfíà ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí fọ̀yẹ̀kúlúna antasala gbogbo àwọn tó wà ń bẹ̀ ah, ọba alálàáfíà ọ̀dọ̀ rẹ̀ àláfíà ti ń wà tabarakta sí tóbi wọ́lọ́m ya zal jalali wal ikram ọba tó tóbi ní gbogbo kan lọ ọba tí tààyàn lọ rẹ̀ fayakshifullahu min nurihi ọlọ́wọ́ ọba sí tíntín nínú mọ́lẹ̀ rẹ̀ tíntín báyìí náà ni ó sì nínú mọ́lẹ̀ rẹ̀ tó bá ti ṣe báyìí gbogbo apáta lábàárí ọlọ́wọ́ bá wa anábìdẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà pé ẹni ọlọ́run láyé àmẹ́yìn olùgbàgbé òdòdó ẹ̀rí ọlọ́run lọ́run gbogbo àárí ọlọ́run báyìí anábìdẹ̀ ẹ̀rí ọlọ́run kálukú ọmọ rí kálukú ọmọ darí ọlọ́mọsá ìfàwọ́nà sínú àwọn tó rí ọlọ́wọ́ ọba ọlọ́mọ ni ojú òun yẹ́wò máa yẹ́ náàzọ́rọ̀ ọlọ́mọ ni àwọn ojú kan tuntun lọ́nà ilẹ̀ àárọ̀ bí ha náàzọ́rọ̀ wọ́n máa rí ọlọ́wọ́ aláàbáyé ẹ̀rẹ́ àwọn kèfèrí àwọn onírọ́lọ́ ẹ̀mí gbogbo wala àjọrọ́lọ́wọ́ ọba nílé ayé láti dirikul absar ọwọ́ ìdirikul absar ọlọ́wọ́ ọba ní kò sẹ́ni kan tó lérí mi nílé ayé gbogbo yín àti mùmíní àti kèfèrí kò sẹ́ni tó lérí mi nílé ayé àmọ́ ọlọ́run ojú òun yẹ́wò máa yẹ́ náàzọ́rọ̀ àwọn ojú kan tutù ìlàrọ̀ bí a náà fìyà wọ́n rí ọlọ́run ọba wọn èyí àwọn olùgbàgbọ́ òdodo kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́run bá ní àwọn kèfèrí ọlọ́run bá ní kalla innahum an rabbihim yawma bá ní àáfi gàgá sáàrin àwa àti kèfèrí kèfèrí ò ní rí wa ẹ̀bẹ̀ adépẹ́ kèfèrí kìrìsìtẹ́nì onírọ́lọ́hún àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn oníṣẹ́ṣe gbogbo àwọn ológun gbogbo àwọn tí wọ́n gba nǹkan mímú yàtọ̀ sí ọlọ́run ọba wọn ò ní laye. ọlọ́run láyé wọn ò ní rí ọlọ́run ọba lọ́run torí na àwọn náà fúnra wọn wọ́n ti kó wájú ọlọ́run láyé ba ọba aláwọ̀ sì lé wọn kó wájú rẹ̀ lọ́run kọlọmọsí wa ní kèfèrí kó sọ alólùgbàgbọ́ òdodo kọmọjà máa ṣe ìsìláàmù lẹ yorùbá ìsìláàmù dáná bí wọn ni kọlọmọsí àjá lè máa ṣe ọlọ́run bá ní wà á dá lọ́wọ́ ba mu'minin ọlọ́run bá ní aláàtìsàdéhùn fún alólùgbàgbọ́ dodo wàlímọ́mínàtì lọ́kùnrin wọn àti lóbìnrin wọn àdéhùn wọn ló ṣe jannatin tajri min tahti al-anhar àdìjánà tó jẹ́ pé àwọn odò oríṣiríṣi ọmọ sàn lábẹ́ khalidina fiha wa masakina tayyiba ọlọ́run bá ní wọ́n máa wá bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbére wọn níbi ibùdó sí tí ó tẹ́ wọn lọ́rùn innal ladina amanu gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wa amilu salaha tí wọ́n sì ń ṣiṣẹ́ rí káàní tí láhùn janna tó lè fìrìdáwùsì nùsùlà àwọn yẹn lásà sínú àjẹ́nà fìrìdáwùsì khalidina fiha òní jáde má láyé gbogbo náà ní àhíwálà àwọn gan òun òru káwọn jáde mẹ́mọ́ nítorí pé ìgbádùn bẹ́ẹ̀ ó ga pọ̀ ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ mọ́sàfà ìgbàgbọ́ àtìsẹ̀rí wọn náà wà lọ́lẹ̀ palẹ̀ máa tọ́wọ́ wàlì jẹ́nà kò tún gbàgbọ́ rẹ̀ sí lẹ́yìn náà kò mójú tó ṣe rí èyí tó tí ọ̀dá tó ń ṣe kò tún bá kò ń bẹ̀ ẹni bá gbádùn nínú ẹ̀ṣẹ̀ láyé kò ní gbádùn nínú àjẹ́nà lọ́rùn ẹni bá fi aṣẹ́wó lẹ̀ ń bí ẹni tó fi sìnálẹ̀ òun ni wọ́n fún lọ́mọ obìnrin náà àjẹ́nà ẹni tí ọba mu ti táyé ọlọ́lọ́wọ́n fún tọ̀run ẹni tí ọba gbé ilé ẹ̀ṣẹ̀ gbogbo tó fi kọ́lé rẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́kún ni àwọn èèyàn wá ń lé káàkiri owó mi dà owó mi dà owó mi dà òun tó wọn lè dé sílé kankan láti jẹ́ náà gbogbo tó yẹn bá ti sílé ayé òun náà ni ó dìtàmì tí wọ́n ṣe fún èèyàn lọ́rùn àwa bẹ̀lọ́n ọba tí kọ̀ọ̀yàn máa ṣe ọba tí darí èèyàn sójú ọ̀nà ọlọ́bàṣà darí ẹni kọ̀ọ̀kan wá bèèrè kọ́lá اللهم نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل فاستغفر الله إنه هو الغفور الرحيم أقم الصلاة